بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أرغب الله سبحانه وتعالى أترى كي فون كفون أسواجه وقاوى نبي محمد صلى الله عليه وآله وسلم ìní tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù àwẹ̀ Ramadan ti ọdún 1439 ọ̀nà ni a ń bẹ̀rẹ̀ àti tẹ̀síwájú níbi tí a fi tẹ̀sí náà kún lọ́dún tí ó kọjá àyíká ti dúró lórí tó kọjá nínú sọ́tún Baqara ní ayé ọgọ́rùn-ún ó lé ní méjìdín ní àádọ́rin níbi tọ́lọ̀ ọmọ subhanahu wa ta'ala ti ń bá wa sọ̀rọ̀ pé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون نجوكو تقوكو تانا تابشي على إيران كنقا أوان شاولور تيكي مسلمي ما شنو رمضان tó lè lé èèyàn kún ní ìmánì níwájú ọlọ́run tó lè jẹ́ kí ó sùn èèyàn tó kún kẹ́kẹ́ sí ibi ìgbàgbọ́ lánàá lára wa lè ṣe àyà yìí in tí ọlọ́run bá subhanahu wa ta'ala ń bá wá sọ nínú àyà méjèèjì ó jẹ́ kan pàtàkì nínú àwọn wa èyí tó já sí pé gbogbo ìsẹ̀mí tá a bá ń lò níjọba ẹ̀dẹ́yìn láyé tí nǹkan bá yọ kó onú ẹ̀sìn wa tó yọ onú ìsẹ̀mí wa ìsẹ̀mí ayé wọn ní kò ní yàtọ̀ sí awon ayé àwọn ẹranko àbá àwọn ẹ̀dá ní bí ọlọ́run bá ní àmẹ́nu àwọn ọ̀ròyìn tí ẹni bá jẹ́ mùmí nígbà òun ló yẹ ká kọ́ wá ká tó máa mọ kí ni àṣẹ tọ́lọ́run fẹ́ pa wá lẹ́yìn ògbólóyìn ká tó máa mọ kí ni tọ́lọ́run fẹ́ hẹ́nà fún wa torí pé tí ń jẹ́ iman laysa ma tamannahu al-qalbu walakin ma

ẹ̀sọ ẹni náà tí ó pè bẹ́ẹ̀ ti sọ wípé mùmíní mi sára mùmíní o kò sí kódà ọgbóló yìí dùn máa wọn èèyàn létí débi pé àwọn tí wọ́n ṣe mùmíní gan pàtọ́mọ̀ ló nígbàgbọ́ láwọn láwọn tí wọn kíkí ò sí inú ìjọsìn wọn kágbàgbà rọ̀mọ̀tọ́nù sínú ìjọsìn wọn gbogbo tí Islam mú wa wọn takò lẹ́sìn síbẹ̀síbẹ̀ wọ́n bá ní mùmíní wọ́n bá ló nígbàgbọ́ wọn láwọn làwọn jẹ́ bẹ́ẹ̀ ta ni mùmíní òdodo فالمؤمن الموحد هو الذي يعبد ربه على اليقين بنور من الله على بصيرة òun lẹni tó ṣe wípé ń sin ọlọ́run ọba lónìí nìkan ṣoṣo tí sì ń sin ọlọ́run ọba lórí màmẹ̀dájú kò sin ọlọ́run ọba lórí ìfẹ́ ẹnu kò sin ọlọ́run ọba lórí bí wọ́n ṣe ń ṣe ni mo ṣe ń ṣe é ń sin ọlọ́run níbàámu òfin tọlọ́run ni ìtọ́lọ́run bá pè ló pè èyí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá pè lẹ́sìn ló pè lẹ́sìn èyí tí àwọn sahabatul kiram àtàwọn tí wọ́n pọwọ́ tẹ̀lé wọn nínú àwọn mùmíní àkọ́kọ́ àwọn mùsùlùmí àkọ́kọ́ ibi tí wọ́n dojúkọ nú ẹ̀sìn ló náà dojúkọ irú ẹnìyẹn jẹ́ àmánú irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ mùmínún àmọ́ tí gbàgbọ́ èèyàn ò bá ti jọ gbàgbọ́ èyí tí ànábì ní káfí sí lọ́hùn tí àdìọ́ kan tèèyàn ògbẹ́yìn tí àwọn sọ̀hábà náà fi sìn lọ́hun irú ẹni yẹn lam yadkhul tahta jumlatil mu'minin irú ẹni yẹn kò kó sábẹ́ ogbólóhùn àwọn tá à ń pè ní mùmìnì ó lè máa jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kò tí ì ráǹfààní àti dẹ́kun yẹn torí nǹkan ti miss nínú iṣẹ́ ìjọsìn ẹ̀ ní tó miss yẹn ti jẹ́ iman tí ò sí lára ẹ̀ òní fi máa já sí pé ń tọ́lọ̀ wọn bá lóun fẹ́ bá wa sọ lẹ́yìn ìgbà tó bá ní yáyọ́ lẹ́fínà àmànú yóò fọwọ́ tánù torígbà tí ò bá ìmáni ọlọ́run fẹ́ sọ yẹn kò bá lára títí ẹ̀ so kò ní gbà wọlé ẹni tí ìmáni ń bẹ lára rẹ̀ nígbọ́ káyẹ ọlọ́run ti ń họ onígbọ́ sí yodochi bí wọ́n takò ochi lè anna sífàtàlì iman sàbítàtún fi qalbi torí pé ìròyìn ìgbàgbọ́ ó ti rin lẹ́nu ọkàn rẹ̀ gbogbo tó ń wò ní wípé kí n sí láyọ̀ kẹ pàdé ọlọ́n láyọ̀ gbogbo táwọn kó káàkiri láyé ó gbà wípé ó gba wípé ogun táwọn káàkiri láyé lówó lọ́mọ lóbìnrin nípò lágbára lókìkí ìtí ń bẹ wájú ọlọ́run lóore ju gbogbo táwọn káàkiri lọ so tó bá gbọ̀ngbọ̀ kan yé inú ẹ̀sìn kàkà tí fi ní rí ìlò ó fọ ara ma kí n tẹ́ fẹ́ ní ìkáyé ó ni ó jóbìnrin ni ó jáṣẹ ni ó

bí ẹnìkan oníjọ́ tí ìrùn bá wá kíhùn mọ́ òkè ìtumọ̀ ẹni wípé ó ti sọ́ra ẹ̀lóbìnrin kalẹ̀ sínú ilé inú ilé tí ń kírun títí lọ́kùnrin òun ò ní wá mọ́sálásí wá kírun láyé ilé ni mọ́sálásí títí ẹ̀ lọ́kùnrin tí Islam sì gbà láyé bẹ́ẹ̀ kò fara wọn bó ti wulẹ̀ ọmọ kọkùnrin tó dápẹ́lá tí ò sí arú nǹkan fún kó yan lé láàyò láti máa kírun lá ó gbọ́dọ̀ wá mọ́sálásí ni

ìmọ̀ gbẹ̀sẹ̀ bẹ́nìkan bá gbẹ̀mí ẹnì kejì òun ọlọ́run ọba òun ti ṣe kìtáàbà rẹ̀ lẹ́yìn lórí kútìbà húnà ogbólò tọ́lọ̀ sọ pé kútìbà ìtumọ̀ méjì ní máa wá ní òfin ẹ̀sìn kìtáàbàtún tashri'iyya wà kìtáàbàtún bá ní báyìí ọlọ́run kọ́ lófin ó tún wá kọ́ ní kọ àṣẹ òun ti ṣe lófin o kó lè yé dáadáa bá lé ilé bá ní kó wà responsible tí ń toló rẹ̀ bó ṣe yóò tò ọmọ kọ̀ọ̀kan tó bá bí inú ilé yóò ti níṣẹ́ tí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan máa ti ṣe láàárọ̀ tàbá kí òun ta bóyá tí ó tọ́jú kíchìn ni bí tí ó gbà wájú ta ni báwọn tí wọ́n lọ pọnmi ni kó wá ti mọ iṣẹ́ tí ń ṣe lójoojúmọ́ láàárọ̀ pé bàbá kan jí báyìí ta kírun tán the next thing tá ṣe ni wípé èmi ní gbánú sí ti rúùn wọ́n ni wọ́n gbáta wọ́n ni wọ́n pọnmi àwọn obìnrin wọ́n fọbọ́ ó ti níbẹ̀ sí máa sí nǹkan yín bàbá yẹn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òfin inú ilé ṣùgbọ́n mo fẹ́ nínú àwọn ọmọ tí ò ní fẹ́ tẹ̀ lófin yẹn bàbá tó wọ́n wá fẹ́ gba nonsense yóò wá ní mo gbé e kalẹ̀ lófin ó tún wá di ọ̀ràn yẹn kẹ́ ẹ lò yorùbá gbọ́rọ̀ yìí sàgbé kìíní yàtọ̀ sí kejì yìí tó wọn nìkan ṣe ó lè ní ẹ dáàdì ní ká máa ṣe nì wọn ò lẹ́ni tí ò bá ṣe pé yóò jẹ̀yà yíwọn àwọn ọmọ tí ìsábà fẹ́ gbọ́rọ̀ sí òbí lẹ́nu ní <laughs> lọ́nà ìgan tẹ́ mọ́ fọwọ́ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe ìwọ́n kí ló sọ fún yín lówó rí so àwa tá a bá ṣe náà kò sí ìjìyà kan pàtó tá a jẹ ìyàtọ̀ ń bẹ láàrin ẹsẹ̀ nǹkan lófin ìyàtọ̀ ń bẹ láàrin wípé lábẹ́ òfin yẹn ọ̀ràn yẹn ní ẹ gbọ́dọ̀ ṣe nǹkan yẹn lábẹ́ so tọ́lọ̀ bá ti wá lo kútì ìbá nínú kòránù bẹ́ẹ̀ in túmọ̀ ìkíní kejì pàápàá jùlọ níbi tá a wà yìí láyàtà ń tún fúnra wáyé kutiba alaykumul qisasu fil qatla ọlọ́run ní wọ́n ti ṣe lófin wọ́n kọ lófin min qassa yaqussu إذا تتبع الإنسان أثر الشيء إذا تتبع الإنسان أثر الشيء kéèyàn يطبع pàṣẹ nkankan wọ́n gbé nkankan bí kan wọ́n bá lọ́rẹ́ èèyàn kan tó sá ó yẹ ẹni ló gbé nkan òní wọ́n wá ní ẹ̀tọ́ pàṣẹ rẹ̀ lọ ká mọ̀ bó yóò ló sí nkan lóòótọ́ ó wá gbọ́nà báyìí ẹ̀yìn ẹgbà báyìí ọ̀nà òkè ló gbà ẹgbà báyìí so kí wọ́n wọ́n dànù kìsọ́ọ̀sì ní òfin ẹ̀sìn ó ní wípé lágbájá pààyàn irú tó fi sára ẹ̀yìn yẹn lórí pàtí òdá tó gbẹ̀mí rẹ̀ yẹn náà kírùnkẹ́ náà padà sí ọ̀dọ̀ ẹ̀ a rí pé ìtumọ̀ rẹ̀ ní òfin ẹ̀sìn náà ó fara pẹ́ ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá lásán torí ká tọpasẹ̀ nǹkan káfí irú táwọn wá bẹ́ẹ̀ nínú tó pààyàn irú tó ṣe fẹ́ tó pa yẹn ẹ tọpasẹ̀ òun náà kí n kó òun náà kí kẹ́mi tiẹ̀ náà bọ́ lórí pípa yẹn ọlọ́ni ẹ̀lọ́pẹ̀ sọ́ọ̀sì fẹlọ́kọ́ ti ra ibi tó bá ti di pé ẹ̀mí tọwọ́ ẹni bọ́ ni o يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى ìgbẹ̀san níjà القصاص ìgbẹ̀san tó ní í ṣe pẹ̀lú pé ẹ̀mí ẹni kejì tọwọ́ rẹ̀ bọ́ yálà o màmá ni àbó màmá ayò lè gbà wá nínú tíra fiqh láti máa ń ṣàlàyé kíní ní details torí wáyé kó ńlá fẹ́ máa yàn láyò láti ṣe kódà o lè máa já sí pé tafsiri ọjọ́ márùn-ún ọ̀sẹ̀ kan oníkan láfi máa yanjú àwa nífẹ́ lè kú òlórí ayé ìgan nìkan máa ṣùgbọ́n kákan ra tú lóore fẹ́ kákan fi ní template background kákan fi ní òye díẹ̀ nípa òfin ọlọ́run lórí wípé lágbájá pàtàmẹ́dò àti islam ní kó náà sì máa gbélé ayé bẹ́ẹ̀ ni tí islam ní kó náà máa gbélé ayé èwo ni ó wà á jèrè tàwọn tó pa tí àwọn kò máa banújẹ́ náà ni pé àìsí wu tó pẹni wa nísìtún sayé yìí ẹni tiwa ló gbẹ̀mí lójijì yìí ààrẹ ni ti wà mú òun sílé ayé tí ń fọlá rẹ̀ láwa lójú ọ̀rọ̀ yẹn ni ọlọ́ọ̀bá ló lẹ̀mí ó sì fi ẹ̀mí sára oníkálùkù wa kódà bí ìbá lánà sí ẹ̀mí ara rẹ̀ yóò jẹ́ ìwájú ọlọ́run olùjíṣẹ́ náà sì jẹ́ àmà àlésọ́lá àti sẹ̀dá pé gbogbo ẹni bá pílé ayé sú òun ọlọ́run ìyà ẹni tó pààyàn tó ń jẹ tí ìpàdé ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìyà ẹni tó gbẹ̀mẹ̀ rẹ̀ náà máa jẹ ìyà nípàdé ọlọ́run so kìí sọ̀rọ̀ mùsùlùmí tó gbọ́ nǹkan yé tí wọ́n bá ń bá sọ̀rọ̀ wípé bó ti ń lora rẹ̀ yóò dáa gbogbo àwọn tó ń jẹ tó mú yìí ń kúrò yẹn lẹ́mìí ni lẹ́ gbé ti gbẹnu sọ̀rọ̀ ní fúnra mi mo kíni mo lára mi wọ́n kó lára rẹ̀ wọ́n kó lára rẹ̀ lẹ́yìn

ìwọ kó láàrẹ bó ti wo mẹ́ ọlọ́run tó dá ọ ló ní ọ kẹ́dà wá wo ẹ̀dá tọ́lọ́run bá dábí tiẹ̀ kó wá ní kí n gbẹ̀mí rẹ̀ ló ọlọ́run dá sí torí ìgbà pé ń bá ni fi wá sọ pé yẹn ni ibi tá a bá ti rí pé ara ẹni ń ṣẹlẹ̀ ẹni pẹ̀lú gbogbo àwọn mọ́jẹ̀mú tọrọ ọmọ nínú òfin ẹ̀sìn àrípò náà ló pa ẹgbẹ̀sẹ̀ lára òun náà kọ́nà wọn gbélé ayé máa ṣùgbọ́n àwọn ni àwọn olódi ọ̀ràn ìlé lórí kí wọ́n ṣe eléyìí àwọn méjì ni kìí ṣe wípé Islam kan túlẹ̀ bẹ́ẹ̀ náà sára kan ló pẹ̀gbọ́n wa ẹ kò lè àwọn ló sì kádàtì ẹ lè kádàtì àkọ́kọ́ náà àwọn tọ́nà ọba ṣe lọ́rùn àyàn fún tí wọ́n láǹfààní kí wọ́n gbẹ̀san làwọn ẹni tí wọ́n ní ẹni tí wọ́n pa àwọ̀dìyà olmọ́któòl mọ̀lẹ́bí kẹrọ bí ẹni tí yítọ̀ ń pa kò jẹ́ látòjú sẹ́mà nǹkan ọ̀ràn yẹn àkọ́kọ́ tó di ọ̀ràn yẹn fún ẹ lọ bá àwọn olórí mùsùlùmí nílùú tẹ́ wà ó lè jọba àdúrà ni ó lè jẹ́ ìmáàmù ọdún ṣùgbọ́n ká pérò ẹsẹ̀lẹ̀ lásìkò tá a wà yí lẹ́nu àwọn tí òfin yẹn ń bẹ lọ́wọ́ ẹ̀ tí wọ́n lè execute ẹ̀ náà ní sharia court tíjọba náà sì gbé agbára fún wọn wípé in tó bá ti ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn Islam ẹ̀yin sharia court á láǹfààní rẹ̀ ló láwọn mùsùlùmí lórí Michael àti Ezekiel ní ní wàhálà kan kó lọ sharia court láéláé Teresa àti Joshua nífẹ̀ẹ́ kọra wọn lẹ̀ kí wọ́n ní sharia court ní ló yá ṣùgbọ́n sọ́ọ́líhù àti kọ̀díjà hìn kọ́símù àti múslíà hìn ṣìdákọ̀túlé lọ kí sí ẹni báyìí ló pẹ ní wa ní pípa tó fojú hàn alkọtùlú avọ́hìr kìí ṣe wípé ìlànà ohun àti bàbá wa jọ sọ̀rọ̀ ó sì tàkà bàbá wa àṣùgbọ́n yìí lájídé bàbá sí sábẹ̀ sàárè tó ṣe dákọ̀tẹ́ bá dáṣẹ́ léyìí àgbésẹ̀ yíhùn ìtó bá ti lọ mọ́rọ̀ ọ̀dán nínú ẹ̀fì yíhùn lẹ̀ fọ́lọ́ ni wá sí ní ṣe dákọ̀ tó sì fún yín ó pa bàbá yín ní ẹ ṣé ìbọn sakabùdà ṣe ìbọn ojú <laughs> bá mú ìbọn ojú oorun wá ṣé ojú rẹ̀ sì ń bẹ lára bàbá yín lójú ọgbẹ́ wọn ní òsì àwọn náà pa sínú ni ẹ̀yin lẹ́ mọ̀ yíò lápá sínú ṣèlú àná ẹ̀fì yíò lẹ̀ fún ọlọ́run ó ní bàbá wa ń pọ ẹ̀jẹ̀ àbẹ́sínú wọn bẹ́ nínú òfin ẹ̀sìn rárá o ìdí ìsìlámù sọ lórí yìí ni pé bẹ́ẹ̀ bá ń kẹ́fì irú rẹ̀ ẹbẹ lọ́hùn kọ́lọ̀ ó toro ẹni bẹ́ẹ̀ kìí ṣe tá à ń gbé lọ kóòtù ẹ̀ẹ́ Eh, brọ́dà wa ni wọ́n ṣe lórí síra wọn bó ṣe fẹ́ ó fẹ́ gba lẹ́sẹ̀ wọ́n ṣe súnmọ́ ṣe kú nìyẹn ah, ah, ṣé kò tí ìgbà wọ́n ní ò tí ìgbà wọn kó pa bóyá fẹ́rẹ̀ sẹ́hun ló fẹ́ sí àmẹ́sẹ̀ gangan ò bá ẹ̀ kò dé sápàyàn ní òfin ìsìn ó ń gbà ní olókàlùwó lólù ah, àní gbogbo yíò èèyàn ń fi àníwá tójú àníwá tó lẹ̀ tó wá tójú bọlé ọlọ́run ní kí gbogbo ẹ̀ lójú alùkìyàmà àmọ́ ní kípa tí gbogbo kó wá gbà wípé ó yìn níbà ni ó kan lọ́rùn ni ó sa aládẹ́múlọ́gbẹ́ ni òkúta ló lẹ̀ mọ́ ni ńgbà wọn sọ tọ́psì ìgbà náà tó bá jó lórí mùsùlùmí nílùú àbílù ṣeré àkọ̀tì yẹn wọ́n wá sí ìgbésẹ̀ láti mú òfin islam ṣẹ lórí ẹni yẹn ẹ̀rí rẹ̀ pọ̀ nù hadithi bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ pọ̀ nù hadithi bẹ́ẹ̀ wọ́n lójú ayé ní muhammad sallallahu alaihi wasallam ní ó kórìíra mùsùlùmí obìnrin kan títí ó sì mú arábìnrin tó jẹ́ mùsùlùmí ó gbé ṣubú ó sì mú òkúta ó gbé kalẹ̀ ó sì borí rẹ̀ lórí òkúta ó fi òkúta kejì ó sì fọ́ orí rẹ̀ ó sì fọ́ mọ́ra wọn àtẹ̀jẹ̀ àtọpọlọ ló fọ́n jáyé arábìnrin táwọn èèyàn sì ẹsìn bí kò pọ̀ ní olórí ibú tí ó sèse abúlọ́ tí ó lù ú tì kò pọ̀ ní gbogbo olórí ibú tí lè dúró ti abú tó bá ṣe torí ibú èèyàn bá ti gbógun tẹ́sù tí mú ní vice gbogbo ẹni bá ti rí bá ti ń sọ pé òun pààyàn ó dúró tì ẹ dákun ẹ sí o èṣù ti jẹnu lérè o torí pé iṣẹ́ abúrò ṣe ń tà ń ṣe tán tà ń lè dúró tì téèyàn bá jọmọ ẹ̀dá èèyàn tí làákàyè sí ń lára rẹ̀ ẹtí bá ti wá ń trẹ́tìn àwọn èèyàn tí ń wò tó tí ń ṣèlérí tó ní wàhálà ẹ̀ ń pọ̀ tẹ́tù dúró tó kú rẹ̀ à mọ́jì olè tó pọ̀ wọ́n kò wọ́n náà mọ́kò lágbára kó lè jà tètè ya sásàlá fẹ́mi rẹ̀ ẹni èṣù ti sọ di ọmọ ìyá kó họ wọ́n gbá tẹ̀lé lẹ́yìn ọmọ wọn sọ́dọ̀ ànáwí arábìnrin ìtúnú sí ọ́ tó fi ni ànáwí sì gbé Islam dìde alkọ́tìlá ẹ kó òkúta méjì wá ẹ forí tiẹ̀ náà sórí òkúta kan ẹgbẹ́ kejì ẹ fi fọ́ tó ṣe fẹ́ ni tòun náà kó mọ jẹ́ titi ẹ̀. ya ayyuhal ladhina amanu kutiba alaykumul qisasu fil qatla الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم الحر بالحر ọmọlúàbí pọmọlúàbí ẹ̀pọ̀ náà padà wẹ̀lá ẹbẹ́dì òbẹ̀lá ẹbẹ́dì ẹrú ló pẹ̀rú òun náà ẹ̀pá padà wẹ̀lúnsá abẹ́lúnsá obìnrin náà ló pa obìnrin akẹgbẹ́ rẹ̀ òun náà kó fikú ṣèfàjẹ́ yorùbá ní ìgbà tá fi ń kà àbí kí ni ó ṣe déédéé ìtọ́nà ti sọ rẹ̀ nínú ọmọ Yorùbá wọn kàn ń sọ ní o ṣé bẹ́ẹ̀ lórí ìgbà ìgbà tó máa fi mí kà wọn kàn fi mí san o èyí tó lágbára jùlọ ni wọ́n fi ń san torí àwọn náà wọ́n máa ń sọ lọ́rọ̀ wípé àkọ́dá oró wọ́n ní àgbò tó fẹ̀yìn lọ ni kí n tó lọ ṣe ó ti rí nù nínú ìgbàgbọ́ Yorùbá ní pé sójú kan ló fọ́ ìkan pàpà ń ríran bó wà padà lọ ló wà lọ́wọ́ agbára kágbára ó wà fọ́ méjèèjì títí ẹ̀ kódà bẹ́ẹ̀ mi tiẹ̀ bá ṣe ń gbà rẹ lẹ́yìn ìgbà gbogbo bá fọ́ méjèèjì káyè rẹ bá wà yóò tún pa kò sì rí bẹ́ẹ̀ mú òfin sí torí tó fa tọ́lọ́ fi sọ ayàyí kalẹ̀ ní wípé lásìkò àwọn aláìmọ̀kẹ́kí Islam tó dé nínú àwọn ìran al-yahud tí wọ́n ń lò gbòòrò Medina ìran mẹ́ta ni wọ́n gbajúmọ̀ jù Banu Qaynuqa Banu Nadir Banu Qurayza ìran mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbajúmọ̀ jù lọ́nú àwọn ìran yahud tí wọ́n lò gbòòrò Medina tí wọ́n sì ń sọlá tí wọ́n ń tí wọ́n sì ń pàṣẹ Banu Nadir àti Banu Qaynuqa àwọn tó mọ wá ní àwọn challenges kan láàrin ara wọn síra wọn torí pé kan ní agbára jù kan lọ lẹ́pẹ̀júwe bíyábà ló nàbír oníbẹ̀rún kọ́ ìnùkọ́ ìkan nínú àwọn ìran bànú kòrọ́ìrọ̀ ó pa ìkan nínú àwọn bànú nàbír bànú ó sọ wípé ẹni yín náà yìí ìran ọmọ yìí jẹ́ pa tí ẹnìkan nù wá pa ẹni míì ẹni pẹni ẹni pẹnu pàdánù wa màálù láàfún yín gẹ́gẹ́ bíi fáìnì láàfún yín màálù bíi six hundred wọ́n bá ti fún yín a fi ra ẹ̀mí ẹni tẹ́ni wá pa ṣùgbọ́n pé ẹni tí wọ́n lẹ́wàá pa padà kàlà kí ni máa ń dun àwọn bàánú kọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀yin ò wá ní gbogbo agbára àti gbogbo ipò àti gbogbo àṣẹ láti máa ṣe àwọn èèyàn wá tẹ́ mọ́ gbẹ̀mí wọn ẹwà sọ pé ẹ̀wà nígbà káwà náà fojú ẹ tó sàbúrù nínú yín náà kápá ẹ máa fi nǹkan ẹlẹ́ni mi rọ́pò ẹni tí wá tẹ́ pa so ìwà ẹ̀mọ̀ kan ní kí islam tó dé islam lódé ló gbé òfin equity wá ìdájọ́ déédéé so òun ló pa pẹ̀lú àwọn ẹ̀rí kọ́nà bí ìbá kàkà jù bẹ́ẹ̀ lọ ẹ̀pọ̀ náà padà torí pé àdáwọn ọmọ ẹ̀dá yẹn ni wípé ní bá dá ọ lóró tí wọn ò bá jẹ́ kó dá tiẹ̀ padà tí wọn sì dá fún ọ yóò mọ̀ bí ọ̀tá ni ìjẹ́ kìí ṣẹni tí ń lọ ló pa àbá wọn ní ẹ̀yìn ní tó wọ́n nìtí tó ń yan wọn ní ẹ̀yìn ó dà ṣíṣe kú ṣíṣe tó sì pókù mú yóò padà sọ ìjà wọn di ìjà ìlú sílù yóò sọ di ìjà orílẹ̀-èdè síra wọn gbogbo ọ̀nà bá ti gún lágbára tó nípò tó mọ̀yàn sí ìbáṣepé ń jọ́tẹ́ ni tọ̀hún náà ń pẹ́ ni tó pa bàbá tí wọn àkópọ̀ ẹ̀gbọ́n tí wọn wọ́n lo ìdájọ́ òfin ẹ̀sìn lé lórí sọ pé ìdọ́ta alẹ́ yóò ṣe kí ni yóò parí ìgbà ń sọ pé wẹ̀lú ń sáàbìlú ń sá bó tó kìí ha hadhihi tó bá ṣe pọ́kùnrin náà ni wọ́n para wọn síra wọn ẹni tó pààyàn ní ẹ̀pá padà nínú àwọn nǹkan tó jẹ jáde tí ò kó sínú àyà yìí tó ṣe wípé bó bá ṣe rí kọ́ láṣẹ tó idha kana al-qatilu far'an min al-maqtul tó bá ṣe wípé ẹni tó pààyàn yìí ẹ̀ka kan ló jẹ́ lára ẹni tó pa àpéjú tí wọ́n máa ń mú wá lórí eléyìí ni bàbá sọ́ma ọmọ pa bàbá rẹ̀ torí ogún nígbà dáàdì ni ẹ̀rọ àwọn tó kù ní skul ẹ̀rí mi ní skul so ní tẹ́fẹ́ kí ìyá náà mo ti yà yìí sìn má sì jẹ́wọ́ rẹ̀ fún yín kó tó dá kìyàmà kí bàbá tó sẹ̀ sọ wípé àlàyé ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yìí ó ti gbé olóòótọ́ jáde àmọ́ tí jẹ́ olóòótọ́ ọ̀tọ̀ wọ́n ti wọ àbánú àgbàrá ẹ̀jẹ̀ ọwọ́ fi islamu tẹ̀ wọ́n ní kí àwọn ọmọ tó gún ní kí ni ẹpa rẹ̀ tó tókù rẹ̀ pa àní ẹpa ní òfin ẹ̀sìn torí pọ́ mọ́ yẹn ẹka ogun ni kò ní jẹ́tọ̀ fún láti jẹ bẹ́ẹ̀ náà ni bàbá tó pa ọmọ ogún ọmọ yẹn tọ́mọ yẹn bá ti ní dúkìá ni bàbá yẹn ò ní ráǹfààní àti jẹ àní ẹpa bàbá títorí ọmọ nínú fèsì bẹ́ẹ̀ náà ni ìyàwó sọ́kọ a sọ pé ṣúgá mami o sàpá lè yíhùn ìyàwó sọ́kọ tí wọ́n ní o Islam ẹ̀wọ̀n kó kọ́mọ̀ dáadáa lẹ́nì táàmà gbọ́ káàkiri wọn àtọkọ rẹ̀ sùn náà ló sì dọkọ rẹ̀ lẹ́kẹ́ dáadáa ojú oorun náà lọ́kọ́ gbà nínú sàárè yóò rọ ní gbogbo ẹ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì ẹlòmíì wà agbára rí wa ní gbogbo àwọn obìnrin yẹn irú àwọn ìyàwó yẹn ó yẹ kí wọ́n fún ọlọ́run lókun pa ní nàìjíríà yóò ti ẹ̀dá a lè fún ọlọ́run lókun pa àmọ́ kò ní jogún ọkọ yẹn ní òfin islam tàbá ti wádìí tí a rí pé lóòótọ́ lódodo wọ́n ṣe oyìgì islam fúnra wọn tí èsè pé wọ́n kàn dára wọn lálẹ́ náà fi ìyàwó àti ọkọ wọn ò ní pápadà ìbéèrè wa wáyé pé tí wọn bá pápadà àátùmọ̀ ara àwọn ẹlòmí tí ó máa wú àwọn wà tí ó dáun ni àwọn ẹlòmí ó tún máa wú inú àwọn fámílì ọkọ sínú wọn ó dùn sírú ìyàwó bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ Islam ti gbé nǹkan kalẹ̀ tí wọ́n ń pè ní àtàzír àtàzír ó ní ìdájọ́ ẹ̀sìn lórí irú àwọn criminal act wọ̀nyí tí Islam ń fi ìdájọ́ rẹ̀ lé adájọ́ kọ́ọ̀tù ṣìríà lọ́wọ́ torí inú òfin ẹ̀sìn bẹ́ẹ̀ ọlọ́run gbé kalẹ̀ lófin ẹ̀sìn òjíṣẹ́ ńlá rẹ̀ náà sallallahu alaihi wasallam kò gbé kalẹ̀ wípé tọ́kọ bá pàyàwó ẹpọ ọkàn padà àbí tọ́kọ bá pa tíyàwó bá pọkọ ẹpàyàwó padà tí bàbá bá pa ọmọ ẹpa bàbá padà kò sínú òfin bẹ́ẹ̀ àmì tí Islam gbé tí ó dá fún irú àwọn tíṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ lọ́wọ́ wọn sọ́dọ̀ ẹnì kejì wọn jẹ́ mọ̀lẹ́bí kó lè máa jẹ́ ẹ̀kọ́ fáwọn tó bá tún fẹ́ dẹ́rù ẹ̀wò lọ́jọ́ mi nínú ẹ̀ ṣàlàyé fúnra wọn yẹn ọmọ tó pa bàbá rẹ̀ Islam ò ní pọ́ ọmọ yẹn padà àmọ́ nú ẹ̀kọ́ pẹ̀lú ìwà yẹn ò dáa ń ò ní jẹ́ ojogún bàbá yẹn then Islam fàyè lẹ̀ fún adájọ́ irú kóòtù yẹn kó rán ọmọ yẹn lọ sẹ́wọ̀n irú ẹ̀ náà ló wà applicable sọ́kọ àtìyàwó ó pọ̀kọ rẹ̀ náà ni wọ́n fa lọ wọ́n fa bọ̀ alẹ́ ẹ̀ lè pa òun padà àmọ́ lákọ̀ọ́kọ́ náà kò lè jogún ọkọ yẹn pàápàá jùlọ tó bá já sí wípé torí ogun ló ṣe pa nàám tó bá yẹ pé torí property ọkọ ló ṣe pa kò lè jogún ẹ̀ ṣùgbọ́n tí ò bá pa torí property ọkọ tó náà àwọn obìnrin kan tí wọ́n ṣe aláìmọ́ gbọ́ nǹkan yín nú ẹ̀sìn lẹ́nìí tí Islam ti sọnù fún bódà ni bá mẹ́rin jẹ́ mùsùlùmí ó lè lóun pa ọkọ òun torí pé òun gbọ́kọ̀ kan fẹ́ níyàwó ẹlẹ́ẹ̀kejì sàgbé kìí sọ̀rọ̀ ogun lójú kìí sọ̀rọ̀ ogun ló jẹ́ sàgbé fi pọkọ rẹ̀ ìsìláàmù ní kò ní jogún àmọ́ ìsìláàmù gbé ìdájọ́ kalẹ̀ ẹ̀tọ́ fún kọ́ọ́dì ìṣeré accord kó se tó bá rí tó fi lè jẹ́ ìdíyàjẹni fún obìnrin bẹ́ẹ̀ àmọ́ kò ní hánà obìnrin ẹ̀ mọ́ jẹ ogun tó bá ti bẹ́ẹ̀ kìí ṣe torí ogun ó sì pa ọkọ ẹ̀ kagbọ̀ wọ́n gbá torí ogún ló ṣe pa ọkọ ẹ̀ ó lè ní jogún tí ò bá jẹ́ torí ogún ló ṣe pa ọkọ ẹ̀ ó lè jogún ṣùgbọ́n ìjìyà ní ìgbẹ́ fún inú jìyà yẹn wọ́n lè ní kó lọ sí ẹ̀wọ̀n ọlọ́dún gbére ọmọ kẹta ẹsẹ̀ bí tó ti jòsù mẹ́fà lọ tó pọ̀ ọkọ rẹ̀ nù ìjọ́ tọmọ bá múra lé ọkọ john ló fi ẹ̀wọ̀n lẹ̀ sàǹpẹ́ ọmọ múra lé ọkọ kò sí bí òṣèlú pọ̀ ọmọ ọdún mẹ́rin tó lọ lé ọkọ ṣùgbọ́n sí àwọn ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún gidi ni o kìí ṣe ọdún àbọ̀ tí wọ́n lò ní òfin àgbélẹ̀rọ sàgbọ́ ọdún kan lọ́dọ̀ tí wọ́n mẹ́fà ni ọdún mẹ́ẹ̀ẹ́dógún gidi tẹ́ẹ̀kà lóṣù méjì méjìlá méjìlá méjìlá méjìlá méjìlá méjìlá years adájọ́ lè sọ pé pẹ̀lú òkú níjọ́ tó ọmọ tó bí fọ́kọ nì ọkọ níjọ́ náà látò lẹ́kọ̀ọ́ wá ọkọ kó wá ọmọ rẹ yìí náà tó jìyà díẹ̀ àbí ẹgbẹ́ gbádùn ra pẹ́ mẹ́lẹ̀ wọ́n ní adájọ́ ẹbá ogó sí obìnrin ni wọ́n lóbìnrin ni ṣùgbọ́n mọ̀ èèyàn pa ìsáàmù wá ní kápá ṣùgbọ́n kó lọ mọ bó ti rí náà nínú ẹ̀wọ̀n níwọ̀nba ṣùgbọ́n tó bá dénú ẹ̀wọ̀n yóò bá àwọn obìnrin táwọn náà ti jẹ ìyàkuyà bí tiẹ̀ náà pàdé wọ́n sì kọ́ lẹ́kọ̀ọ́ nígbà bá padà jáde yóò ti di mọ̀mí náà òdodo látàrí ìyà tó bá rí bẹ́ẹ̀ irú àwọn ọ̀nà wọ̀nyí lọ́nà ìfìyà jẹ èèyàn léè tí ẹni yẹn ò bá lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹpá torí pó pa ọkọ rẹ̀ àbó pàyàwó rẹ̀ Islam fàyè rẹ̀ lẹ́bẹ̀ẹ́ fẹ́ni tó bá jẹ́ adájọ́ ṣìrí àkọ́t ẹnìkan wà ní ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀yin lẹ́mọ́ ẹ̀yin lẹ́ni wọn family friends inú ṣe lọ́rọ̀ sí kò ní lè family friends inú Islam ṣàgbéyìí náà fi ń ba owó rẹ̀ jẹ́ nínú òòlù sọ pé owó ọmọ rẹ̀ ní kò ló fẹ́fẹ́ láti di mọ̀lẹ́bí nígbẹ̀wò ibi Ghana lẹ́yìn ti wá bí Nàìjíríà ló ti jẹ́ bí ìran yóò bá lò ìran Haúsá lẹ́yìn ẹ̀yà ti di family friends ẹ̀ lè fẹ́ra yín wọ́n lè fẹ́ra wọn bẹ́ẹ̀ náà tí ìdàkejì bá ṣẹlẹ̀ lọ́rọ̀ yín síra yín lòfin ẹ̀sìn á sì ìdájọ́ ẹ̀sìn

wọ́n sàmójúkú wọ́n ṣe àforíjìn fọ́mọ ìyá rẹ̀ min àhíhì fọ́mọ ìyá rẹ̀ àti rẹ́ni tiwa tó pa àmáwà fi yá ọlọ́run àforíjìn ìdájọ́ ẹ̀sìn mọ́ pa ìdájọ́ ẹ̀sìn mọ́ pa àwọn fúnra wọn lọ bá ṣe rí ọkọ̀ ẹni báyìí pẹ̀lú wa wọ́n sì lẹ́ni tọ̀hún oníbẹ̀ẹ́ni wọn ò sì máa mọ̀ àmì èṣù ló lòun yìí lọ́dọ̀ yorùbá nù èṣù ló lò ìfilẹ̀ kí láwọn ẹ̀ka ṣe àìmọ́ pàpàdà fàmìlì òfin yẹn lọ hóhó mi ní àhíhìn ṣẹyìn àwọn tí wọ́n bá ṣe àmójú wọn ṣàmójúkò kankan fọmọ ìyá wọn lórí ọ̀rọ̀ yìí fatiba'un bil ma'ruf ọlọ́run ní àmójúkò tí àwọn tí ẹ pẹ ni wọ́n ṣe fẹ́ni tó pa ẹni yín fatiba'u bil ma'ruf ìwọ tó pààyàn náà lórí àforíjì àwọn ojúkò tí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bẹ̀ ń tó pàṣẹ fún ọ ìwọ náà fi dáadáa tẹ̀lé tí wọ́n ṣe fún ọ tó tí wọ́n bá kọ̀ jálẹ̀ tí wọ́n ní bó ti pẹ́ nínú àwọn tí wọ́n náà kú nílé ayé òfin Islam náà nìyẹn ṣùgbọ́n tí wọ́n ti lè foríjì hàn tí wọ́n ní sùúrù tí wọ́n gbà fọ́lọ́hùn ìwọ náà fi dáadáa tẹ̀lé dáadáa tí wọ́n ṣe fún ọ ìyọnu sọ ìsàforíjì fún ọ pé kọ́mọ́ pamọ́ kọ́mọ́ pamọ́ dáadáa ni ìwọ náà fi dáadáa tẹ̀lé dáadáa tí wọ́n ṣe fún ọ kí ni dáadáa náà òun náà ni àdíyà yóò sanwó ẹ̀mí ẹ̀tí bí ṣẹ̀yà islam ti ń tò kò ṣẹ̀yà islam sọ pé dandan gbọ̀n ń wo ti pẹ́ níyìn àfi dandan gbọ̀n kí wọ́n pa padà tẹ́yìn bá ti ní àforíjì fún wípé kọ́mọ́ pa islam náà faramọ́ kí wọ́n mọ́ pa àmọ́ kò wá ní lọ bẹ́ẹ̀ láì mọ́ mọ iyì tí wọ́n ṣe fún nínú tí ó fi mọ rírì pé wọn ò pa nì náà ní kó sanwó ẹ̀mí àdíyà táwọn ilé ìbò ní blood money yóò sanwó ẹ̀mí onítànà lọ́dún tó kọjá tí mo sì ní òye díẹ̀ ráńpẹ́ lórí tí owó tí wọ́n nàìjíríà ń wí tí ń wọ̀n ní dèédé owó tí ẹni tó bá pààyàn tí ó sọ fún fámílì ẹni tó pa táwọn fámílì ẹni tó pa bá ti láwọn foríjì kí wọ́n mọ́ pa padà táyé 3 mílíọ̀n náírà ni táyé 3 mílíọ̀n náírà ọlọ́run mọ́sá ìsànú wa ìwà ìmọ̀kẹ́mọ̀ kún lu yìí no stafola 30 mílíọ̀n náírà 30 mílíọ̀n náírà gbogbo láti ẹ̀ sẹ́sìn mọ̀ pé ẹkọ́nọ́mì wá ń dá sí lójoojúmọ́ yìí bẹ́ẹ̀ tó mọ́ súnmọ́ 15 ní ìsinmi àbí 17 torí tó bá rà láàrín lọ́jà ní 1 naira pẹ̀lú ògbọ́nà bá lọ́jà lé ní kò ní dín yóò lè ní ẹgbọ́n lọ́wọ́ sí ìran wájú ọláwọ́ rí wájú ẹgbẹ́ kò rẹ̀ yìn rárá ẹgbọ́n lọ́wọ́ sáré wa tó naira ẹ̀mí ọlọ́wà chief lọ́wọ́ àwọn apààyàn yìí ẹ̀mí kí Islam ní táwọn ẹni tó bá pẹni wọn tí wọ́n bá

ọmọ ìyá wa kan sọ fún mi jọ́ kan pé ẹnìkan ṣàlàyé ìrìn àjò ẹ̀ fóun ó ló ní tóun bá ní kó máa kà di méjì di méjì tóun rántí in tó lé ní náìtì ẹ̀mí yẹn ti tọwọ́ ń bọ̀ tóun bá ní kó máa kà di tóun rántí tóun gan rántí dáadáa olóti tó náìtì ẹ̀mí yẹn ti tọwọ́ ń bọ̀ torí pé ìṣúṣọ́ òṣèlépa èèyàn rọrùn fún un débi pé òun máa ń gbà níṣẹ́ gbogbo Cameroon Ghana wọ́n mọ́ lọ́bẹ̀ lọ́pọ̀ àyàn tí ó gbé kọ́dà Nigeria ẹni tàà ń sọ sáà gbogbo ẹmọ gbélé ayé mọ́ torí pé ẹn tó pa èèyàn tó gbẹ̀mí kìíní tó gbà kejì fi ka 90 tó súnmọ́ jù pé àwọn èèyàn mọ̀ àwọn ránṣẹ́ a sì máa mọ̀ nínú àwọn tí wọ́n ń bẹ ládùúgbò àbáwọn tí wọ́n ń tí wọ́n mọ̀ pé iṣẹ́ tẹ́ni yìí gbà iṣẹ́ apànìyàn ni ìbí ò sì ti bó mọ lọ́wọ́ tó já sí pé bóyá kí wọ́n gbé lọ kóòtù kó tún bọ́ ní kóòtù ni nígbà tó bá ti sí ìdájọ́ òdodo a máa lò sẹ̀mí ẹranko ni kódà ìsẹ̀mí ẹranko ó mọ wúlò gẹ́gẹ́ ti wà gánà torí a bá rí alápàtà lẹ́nìí tí ń pa màálùtà tí ò tí ju ọjọ́ orí bíi 30 years lọ tó wá ní mọ̀lú tó ti fọwọ́ ọ̀rọ̀ òun dúdọ́ tó ti délé ayé tó sì ti mọ̀ nípa sẹ́yìn ó ti lé 90 sáà pé á kìí pé á ah, ó ní experience àbáníkí ah, ẹ̀dàkùn mọ̀lú ìbò ti tó ó ti ṣe ṣe yóò gbà ní tó wákàtí méjì ó ní à ah, wákàtí rẹ̀ gan ti tó ẹni tí mo délé ayé gan ó mo ti kéré tó lọ́jọ́ orí mo ti pa mọ̀lú mọ̀ ó sì ní kò fẹ́ sí ọdún kan tó ní lọ hajj àwọn tó máa gbé fún tó gbé kọ́ńtàdì kó pààyàn fún wọ́n tó fún tíkẹ́ẹ̀tì hajj owó ẹ̀mí rẹ̀ a sì tí gbọ́ rí pé àwọn kan wá dóòdì báwọn kan tí wọ́n sọ fún wọn dóòdì ra wọn níṣẹ́ hajj pé ó pa àwọn èèyàn nàìjíríà àwọn òjòrí sí hajj sí náà pé gbogbo àwọn ọ̀rọ̀ bíi ìjàpá àti yẹn níbo ń pàdé ara wọn lóko wọn lálàsí ara wọn àwọn nǹkan mi yóò lọ rí ó tún bọ̀ rí sẹ́ ájì gbogbo àwọn ìlú tí ó àwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ti ń ṣẹlẹ̀ láyé wọn ò lè rí àánú ọlọ́run kákàmọ́ lálàṣẹ́ ẹ̀mí ara wa ká sì mọ àwọn tí wọ́n ń ṣeṣẹ́ yìí kó wọ́n sì sí ìdájọ́ òdodo ìdájọ́ òfin ẹ̀sìn tí wọ́n lò lórí wọn tí ó lè ká wọn lọ́wọ́ kò àbáwọn tó bá fẹ́ mọ gbérù ìgbésẹ̀ táwọn náà gbénú sẹ̀mí ayé wọn tí wọ́n fi lè ṣe làákàyè tí wọ́n fi túnbá nǹkankan ni ká tún wò níbi ọ̀rọ̀ yìí ọlọ́ni faman ufiya lahu min akhihi shay'un fattiba'un bil ma'rufi wa ada'un ilayhi bi ihsan nígbà bá ti sàmójúkò fẹ́ tó pààyàn yẹn láwọn fámílì tó jẹ́ tó pa Islam ń kó sàdíyà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn apààyàn tá à ń sọ yìí mélòó ló lé ní ten million naira lákàntì tí ó kù kalẹ̀ ìbò oúnjẹ ni wọ́n fún wọn kìí sọ owó tí wọ́n fi jẹ́ ìláyé ni wọ́n fún wọn ọlọ́run ní lọ́wọ́ ṣíṣe kù ṣíṣe tó kù ní wípé yóò gbàgbé oṣù méjì tẹ̀léra wọn yóò gbàgbé kí ni oṣù méjì tẹ̀léra wọn èyí tí ò bá mú kó já kan nú rẹ̀ ní tó bá ṣe pé àárẹ̀ kọlù àbígbà tó bẹ̀rẹ̀ gbígbà ẹ̀wẹ̀ yìí sí ó padà wá kíláàsì mọ́gbà tá à ń sọdún léyà àbá à ń sọdún túnú àwẹ̀ tó dúpọ̀ tí kọ́rọ̀ ó le tó lọ́dọ̀ nínú ìsìláàmù lórí téèyàn bá ń san ìtanà gbogbo ìtanà àwẹ̀ téèyàn bá ń san tó bá ti di wípé ó kó sínú ọdún léyà bọ́dún túnú àwẹ̀ kò sí àwẹ̀ gbígbà níbi ti túnú àmọ́ wọ́n ń ṣe ọdún léyà òun lọ́jọ́ kejì báyìí bẹ̀rẹ̀ ni yóò sì san tọjọ́ léyà òun náà yóò san padà kì sí pé ìsìlámù dùn tó bá jẹ́jọ́ túnú àwẹ̀ ní tọdún san padà àmọ́ tó bá mọ̀ sọ wípé kí ti ẹ̀ ní ìsinmi ìbá ẹ̀jẹ́ bí 48 ló ti gbà tẹ́lẹ̀ yóò tún gbé e láti bẹ̀rẹ̀ padà ní o torí pé ìyẹ̀yẹ́ òfin ọlọ́run nípìlẹ̀ náà ló yẹ̀yẹ́ tó fi lọ ń ṣe tí ò dáa ìfojúkéré òfin ọlọ́run náà ló tún bá dé bí tí ó yẹ tánràn yìí tí ò tún kakúnyìn nígbà náà tóun bá wá gbà ń kọ kí ni tí ó ṣẹlẹ̀ mẹ́wàá ó ṣẹlẹ̀ lójú àkíyàmà torí pé àkọ́kọ́ ń bá nàbìsàn sàlàyé ní sọ́yìn mùsùlùmí wípé àkọ́kọ́ ọ̀dáyọ́ tó náà ó kọ́ ṣe lójú àkíyàmà alifásílù bẹ́ẹ̀nà dìmá alkọ̀dọ́hù fi dìmá ìdájọ́ àwọn tí wọ́n tẹ̀jẹ̀ ara wọn lẹ̀ ìdájọ́ àkọ́kọ́ lójú alkiyama gbẹ́ntò òpó pálá imú òpó pálá sánwò ìwọ́ blacking àkáǹtì ẹ̀ka lẹ́wájú ọlọ́run òrẹ́dì yẹn o lè ní àbáyọrí dáadáa wájú ọlọ́run tó pàtúmbá tó o ti rówó 30 mílíọ̀nù náírà yẹn o rí láti fún mọ̀lẹ́bí ẹni tó pa

òun náà padà ìmọ̀ bóyá ọ̀rọ̀ yìí yé níwọ̀n bá díẹ̀ díẹ̀ tọ́yì àmúgbà tó tó wá di wípé wọ́n láwọn yá fi owó ẹ̀mí rẹ̀ ó ní bẹ́ẹ̀ táwọn àti ilé òun àtàwọn mọ̀lẹ́bí òun ẹ̀kan fìyà jẹ àwọn àwọn òtẹ́ẹ̀lú tó wọ́n mílíọ̀nù náírà ó dá gbàwẹ̀ ó o kíni tí ó ṣẹlẹ̀ tó wọ́n bá gbà lẹ́wọ̀n ó ṣẹlẹ̀ lójú àkìyàmọ̀ tó rẹ́ tó gbẹ̀mí rẹ̀ yẹn ọlọ́run ó fún láǹfààní kó pẹ̀sán ẹ̀san tí ó sì gbà àyíkú lálùkìyà màmá àmọ́ gbogbo owó ti ló láyé tó ìná ó lè ṣeéṣe káàdìsẹ́ eré kan tó ṣe tó dáa òun ló nà wọ́n sí ọlọ́run àyíkú kú mọ́ bí náà lẹ́nu ìlé ní kó bá ń fá padà àmọ́ ìrun tán ló kíjọ́ kan báyìí tó àbí kí òun náà lóòótọ́ àmọ́ ẹbọ ní bẹ nísàlẹ̀ ẹ̀rùn ẹ̀jí ń kí sàgbogbo nǹkan tẹ́bọ́ bá ti wọ̀ náà kò sí nǹkan bẹ́ẹ̀ so kò síṣẹ́ eré kan kò ní ládàá kan dáadáa ọlọ́gbọ́ ló sọ̀rọ̀ ní sínú ní hmm, kò sáàbùkú ìwọ náà sì sí nígbà tó ń bẹ láyé torí pẹ́lú míì ojú òye ayé nìkẹ́ ní fi ń wo ọ̀rọ̀ lọ́nà kí ni tí ó ṣẹlẹ̀ ìrìn àjò wa láyé ò sì mọ́ láyé níbi nìkan ibìkan láti gbé délé ayé yìí bá ti wà níláyé náà múra àti lọ́bù míì náà so ibi táà padà wá ń lọ nì ló ní í ṣe pẹ̀lú àwẹ̀ yẹn وأداء إليه بإحسان tó bá fẹ́ san sọ̀dáàkì àwíwẹ́ san owó emi o san pẹ̀lú dáadáa ní o 30 million naira ni wọ́n pè ma san so ilé mi ti ń bẹ ní akọkà lẹ́kọ̀ọ́ òyìn tó 5 million naira nìkan lọ bàyí ná ara o ó valú léun ló ta mo ní oko kan gbogbo ẹ̀gẹ́ tó wà ń bẹ àti tó wà ń bẹ náà yóò fẹ́ tó túnbọ̀ ẹ̀nà kọ́kọ́ gbà yóò sápò náà mm-hmm. ìwọ fúnra kó wú oye tó lọ máa rẹ̀ jọ ó sì gbọ́dọ̀ fún wọn wọn mílíọ̀nù náírà one point sí ogún ọdún ní ara ò ara tó rò pa díẹ̀ díẹ̀ tó ọdún pé bó ti jẹ́nu ẹ̀sìn nìyẹn ọlọ́run wá ní famanu ufiya lahu min akhihi shay ọlọ́run tó sọ pé al-maqtul wal-qatil akhawan nínú òfin islam wa téèyàn bá tí ìwùwà ní tó lè mú kó ní islam ọmọ ìyá yín náà ní jẹ́nu lórí tó ṣe látàrí látọ̀dọ̀ ọmọ ìyá rẹ̀ bí kò wá ní ti gbé kalẹ̀ ní látọ̀dọ̀ ọmọ ìyá rẹ̀ ṣe tó ṣe wọn wo àwa àti mọ̀lẹ́bí yín à ṣe papọ̀ mọ́tàlì gíọ́mì ìlú èyí ọ̀kan wa ló kàn bàbá yìí náà ni bọ̀dá wa yìí náà ni ló lóyìn bá ó yìí ṣe òyìí sọmọ ìyá wa lọ́sàn ọmọ ìyá yín mùsùlùmí ọmọ ìyá yín pàpà nínú kíni mùsùlùmí tó okùn islam ò já tìtorí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ó jà ó lólè ni ó gbà ìyàwó mọ́ ọ lọ́wọ́ ni ẹ̀yàn ọmọ rẹ ló pa ni okùn sílámù já láàrin tí èyí bá ti ṣẹlẹ̀ bọ̀ ọmọ ìyá yín náà ní tí yá sí pé àtúnṣe náà sì pàpà wà láàrin yín lórí ọ̀rọ̀ yẹn torí bí ìjọba kọ́ ṣẹlẹ̀ sí yẹn gbígbà pa àyàn ìjà bá dáyàn lóró lásìkò ní máa ń gbóná lára èèyàn gírígírí tọ́jọ́ bá ti ń gorí ọjọ́ nínú àdáwọn ẹ̀dá ni wípé yàtàdá àkàlù àlẹ́kẹ̀ síyàn ìgbàgbé yóò máa bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ tí ìgbàgbé yẹn bá ti ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ oró yẹn ló máa kú lára díẹ̀díẹ̀ ó lè mọ́ kú òtán ṣùgbọ́n yóò máa kú lára díẹ̀díẹ̀ lẹ́fì rí àwọn ẹni tí wọ́n bá nílà káyè lásìkò tí wọ́n bá bí wọn lọ́wọ́ tí kan ṣẹlẹ̀ sí wọn wọn èyí ṣègbésẹ̀ wọ́n yẹ kára wọn balẹ̀ tán kí wọ́n lè come back sí sẹ́ńsìsì wọn kan tó ṣègbésẹ̀ torí pé lásìkò tí ìnira yẹn tí nìyẹn bí wọn lọ́wọ́ tí wọ́n bá lo bí wọ́n ṣe wà àwọn òkùn tayọ òfin ọlọ́run àṣepapọ̀ pàpà wà láàrin kẹsíkẹjọ wà nù mọ́ṣálásí ìwọ sáfíwájú ara ò yóò dúó sáfíwájú yóò dúó àbí olóbáyàwó ni èyí yóò dúó áyànjú rẹ̀ náà ni gbogbo ọ̀sọ́gbọ́lá fẹ́ rí dásí tóró ò lọ sínú ẹ̀sìn tọ̀hún kò sì pé lóun ti gbàyàwó rẹ̀ báyìí fún sílákálí bó ṣe gbàyàwó rẹ̀ lónìtọ̀ Islam àti Mùsùlùmí ẹ̀jùwọ́sọ̀ òun o ìyìn àbúmọ́ra rẹ̀ kó mùsùlámù ní ẹ torí púpọ̀ ìyàwó rẹ̀ lóòtọ́ tó dé ó tún kí ọ ó yóò tún sálámà ó sọ́mọ́ tó fẹ́ dáhùn sálámà ó dáhùn sálámà náà ní òpá wọn wá kùn sínú sàkọ́ dáhùn sálámà náà òkúwà ìsìlẹ̀míyà áùsàkùl ẹ̀rọ fìdí ọmọ ìyá islam okùn kan tó yí ní nínú ẹ̀sìn láti gbọ́dọ̀ lálàsí rẹ̀ a mọ́ preserve ẹni àátọ́jú ọmọ ìyá islam ni

fẹ́yìn òsì mímọ̀ lọ́lọ́dún orí bẹ́ẹ̀ lóòótọ́ o torí àmúrí orí síbẹ̀ lórí àkórí bẹ́ẹ̀ o níbo ló ti rí bẹ́ẹ̀ lẹ́yìn èyí tó sálámọ̀ sí ọ yóò jàǹbá rẹ̀ wọ́n ló náà dáhùn sálámà rẹ̀ wọ́n ló mọ̀ nípa ti rẹ̀ kí wọ́n láǹfààní sálámà lẹ́yìn sásí ni torí jàǹbá tí mùsùlùmí ń ṣe síra wọn gẹ́ bóyá kò fẹ́ lé kí n kàjú táwọn ọ̀gọ́ sí síra wọn lọ àṣìjọ́ sàlámù alékùn gbogbo ìbàjẹ́ ló ti ṣe ń bà rẹ yányá kódò ti gbẹ́ kòtò tí èsì ọ́ ó ti gbẹ́ kalẹ̀ tó sálámà àmá wọn tí ń sọ̀rọ̀ yóò orí gbọ́yé lọ bẹ̀ gbọ́yé pé mùsùlùmí bá ti rámbá ti sálámà báyìí ah wọ́n fẹ́ na ara wọn ọlọ́jọ́ orí bẹ̀rọ torí bó ṣe rí nípìlẹ̀ nìyẹn lọ́dọ̀ àwọn sọ̀hábà ẹni wá láti Rome tán wá láti Ethiopia nílẹ̀ Áfíríkà wọn bí wọn ò ṣe yàtọ̀ láàrin ara wọn ọlọ́gbọ́nà sàlámù àlẹ́kùn lórí bó ṣe sálámà ẹ̀ sálámà rẹ̀ jọ tàwọn ìlú kíní ẹmọ̀ báwọn èèyàn mọ́ ń sọ lórí sálámà yẹn gbogbo sálámà àwọn ẹ̀tọ́ ní òfẹ́ lórí jọ sálámà àwọn kẹ èwo ni sálámà àwọn kẹ ṣebí sí ìgbà sálámà àdékùn náà ló lò yóò sì mọ rí bẹ́ẹ̀ náà tó nígbà tí àwọn aláìmọ̀ kankan máa ń sọ wípé ẹsẹ̀ àsàlátù fánàbí bá mọ̀ òlú kan sẹ́kọ̀ òun ti dọ́ra rẹ̀ ó ti yọ̀ òlú tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ tí islam sì farama alẹ́ asọ́bíyẹ̀ ẹ̀sẹ̀ sàlátù bí àwọn ọmọ ìlú kan ìlú wo ni wọ́n tí sàlátù fánà bí ìlú mùsùlùmí tí ìsẹ̀ sàlátù fánà bí ìlú kan tó wà tó yàtọ̀ tí gbogbo ilé ikò ráyè ní islam mùsùlùmí ní fi àìmọ̀kan wù níwà nínú ẹ̀sìn ọlọ́ni thalika takhfifun min rabbikum wa ìdájọ́ ètò ọlọ́run bá gbé kalẹ̀ yìí onímọ̀ jẹ́ ìfúyẹ́ ìyà fún yíwájú ọlọ́run o onímọ̀ jẹ́ kí ni ìfúyẹ́ ìyà fún yín tó dípé ìwọ tó bá pààyàn ní òfin ẹ̀sìn tó rò kó lè sáàsálà tí wọn bá rí ọmú kí wọ́n pa ọ́ lábẹ́ òfin ẹ̀sìn ìyà rẹ̀ ó lè lójú alkiyama ìyà rẹ̀ ó sì kí ni yóò lè lójú alkiyama abẹ́ òfin abẹ́bi ti ìlú tó ti ń sẹ̀mí wọ́n ń lo òfin ṣẹ̀ríà ìsìláàmù bẹ́ẹ̀ àwọn ìgbà tó pa àyàn tó yẹ kí wọ́n pa ọ́ padà àbí táwọn fámìlì ẹni tó pa kí wọ́n fi ní sùúrù débi kan tiẹ̀ wọ́ ṣe wí tó da ẹ má pa padà bí bá kú pa padà náà kò jẹ́ ẹni tiwa tó pa ṣùgbọ́n bó sanwó ẹ̀mí gbogbo eléyìí àbí kò tiẹ̀ rówó ẹ̀mí san kó gbàwẹ̀ oṣù méjì gbogbo eléyìí ló sá fún ló bá múlù kan pa nílùú tí wọ́n ti dófin ọlọ́run ọba mà ẹ̀ẹ́n máa ṣayé mi bí ah, wàrùn lọ àṣẹ̀wá ilẹ̀ ọlọ́run bá gbáyé ń bá lé níbi kan ìsàlọ̀ bòmí ìjọ alkiyama ń kọ́ kò sí tó fẹ́ alkiyama ká fi ẹ̀san yìí ká ṣe bó ṣe ká ṣe láyé ń bí yóò máa jẹ́ ìfúyẹ́ ìyà fẹ́ wúrú wà alkiyama yóò afi ọlọ́run subhanahu wa ta'ala la ìbúra gbogbo àwùjọ mùsùlùmí lórílẹ̀-èdè kan ni tí wọ́n bá ti ń lo òfin ọlọ́run lórí pàápàá jọ lórí ń tàà sọ yìí ìkẹ́ ọlọ́run ni wọ́n wá kí la pé ìkẹ́ ọlọ́run ni wọ́n wà torí pé ọlọ́run subhanahu wa ta'ala kò ní fìyà jẹ èèyàn nírùsí títà ń sọ yìí àbíkó já sí pé ó fi ìyà yẹn ó fi ṣe ìpẹ̀sẹ̀rẹ́ fún èèyàn ni ìyà tó yẹ kẹ́ni tó pààyàn jẹ lójú àlùkí àwọn tó má ti pá padà kò ní ìyà kankan jẹ mọ́ so ọlọ́run ti fi expiate ẹ̀ṣẹ̀ so ìṣeṣẹ́ ọlọ́run sì ní pé tó bá ti forí jìyàn yóò tún fẹ́yìn tí ló fi jẹ́ ìfẹ́ ọlọ́run ní forí jìyàn ẹ̀dá láyé kó mọ́ kẹlẹ́yìn rẹ̀ so lọ́pọ̀lọpọ̀ gbà nù kọ̀rọ̀ ẹ̀ tọ́nà máa ń sọ pé gọ̀ fúrú ròun yóò mọ̀ fi rọ̀hìmù yóò fi máa kún papọ̀ ní gbogbo oore tó fẹ́ máa béèrè nígbà míì tó bá lè máa ṣe é sì fáwọn ọlọ́run ṣe fún ọ tó sì ń jìnà sẹ́sẹ̀ torí pé yìí tí ń jẹ́ ìsàforíjì ọlọ́run ó kó ìkẹ́ náà sínú ẹ̀ntọ́nà bá ní kẹ́kọ̀ọ́ ní foríjì so hatman ẹ̀ntọ́nà ọba ti kẹ́ dandan ni kí àforíjì àbíkẹ́ ọlọ́run kó tẹ̀lé mi fún eléyìí ó ní arábìnrin kan tó wá bó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní wò jíṣẹ́ ọlọ́run ó ní sórí ọmọ tí mo bí ò ń dálè bí mi zina lòun ṣe tóun yí bí ó sì yẹ kó ṣèdájọ́ ẹ̀sìn fóun ìyáálé ilé lòun ìtọ́nà bá rán ọ ní òfin ẹ̀sìn ló lé mi lórí anábì ní sí nǹkan sí lágbárí rẹ̀ ó ní gẹ́gẹ́ mú mi anábì ní padà lọ lé pọ́ sí i díẹ̀ kò ní padà wá anásọ̀ málìkì ló gbàdé sí wọ́n sọ ẹbùkárí sọ ẹmùsùn arábìnrin ọgbọ́ mọ̀ ń dàgbà sí díẹ̀ kò tó padà dé inú òjíṣẹ́ ọlọ́mọ tún dé alóhùn sí sínà bí ọmọ inú ìdájọ́ ẹ̀sìn ló tó ṣẹlẹ̀ mi lórí anábì tí ń padà wá ìgbà tọ́mọ ẹ bá lọ sí sá ló tún dé àwọn àfọ́ onímọ̀ hadith oníṣẹ́ríà wọ́n ní bíbá pé ànábì alẹ́sọ́láàtù sẹ́lám gẹ́gẹ́ bí ẹni ìkẹni àánútọ́lọ̀ ń gbé kalẹ̀ fún bí ìgbà wípé bó ṣe ní kárábìnrin máa ń lọ tí ń dá padà lórí ìgbà tí ń dá padà nù bí kó padà dé kó tún sọ ọ̀rọ̀ míì kó wá dì náà tó bá kọ́kọ́ sọ nígbà àkọ́kọ́ torí pé ní òfin ẹ̀sìn kẹ́ tó lè máa lẹ́ẹ̀ lo ìdájọ́ pé èèyàn sọ̀daràn hùwà ọ̀daràn ní òfin ẹ̀sìn yóò di wípé kò rú lójú àwọn ẹ̀rí tẹ̀sí ìrílẹ̀ náà kìí ṣe rí wípé àbóhun ló ṣe àbóhun kọ́ ṣùgbọ́n àwọn tó kọ́ dé tó wọ́n ní mo ṣe sìnà lòfin Islam lórí tèmi bí bàbá nàbí ìrètí wípé ńgbà tánàbí sọ pé padà lọ́lé padà wá bígbà púpọ̀ lé kó wá sọ pé à òjíṣẹ́ ọlọ́run tí mo wá hùn

àwọn èèyàn nù lú láwọn kọ̀ọ̀kan lámà pé rú àwọn sí síbẹ̀ mú mọ́ sọ pé hey àríwé ilé hey àwọn èèyàn wá péjọ ah, alágbèrè náà ní òbájá alágbèrè àwọn bọ́rọ̀ tiwa náà ti rí látara ìmọ̀ká anábì bá ní ẹ̀yin mùsùlùmí ẹgbẹ́nu yín dákẹ́ onígboro Madina yìí mo fi ọlọ́run tó dá mi sẹ́lẹ̀ nínú ìbúra arábìnrin tó wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí tá a fi lòfin ọlọ́run lórí yìí ọlọ́run ti gba àforíjì kan fún lẹ́yìn bàtà lòdájọ́ yìí fún tán jẹ́ sí pé ìran àforíjì yìí wọ́n bá pín káàkiri gbẹ̀yìn mùsùlùmí ti bẹ́gbòrò mẹ̀dínà yóò kàrí ní ara tàwọn ara tí wọ́n bá balẹ̀ tí jẹ́ sí pé gbogbo tó bá jìn sọ́fẹ́ òfin ẹ̀sìn ni tọ́ ń gọ̀ tàlẹ́ni tí ó wù kó mọ wà ń lé ayé kó mọ sẹ̀mí lọ pàápàá jùlọ níbi tí gbádùn bá ti wọ́n tó fẹ̀ sí wà tó sì gbẹ̀yìn kan ní èèyàn kan jẹ́ àmọ́ irú ti ń bẹ lẹ́mìí irú arábìnrin yẹn tó fi wá fira hàn fánàbí lóòrè ẹ̀mẹ́tẹ̀ta àótlẹ́tọ̀ sí ń jíjẹ́ kẹ́ ọlọ́run sọ pé wọ́n lé nì ìjìyà tó nípọn dúró di alábòsí lójú alkiyama ìjìyà tó nípọn obìnrin tí ń ṣe panṣágà lábẹ́ ọkọ rẹ̀ alábòsí obìnrin ọkùnrin tó ń dálẹ̀ ńgbò níyàwó tán alábòsí wọ́n tó ń kówó òlú owó mọ̀lẹ́bí owó iléèwé owó ibi iṣẹ́ bẹ́ẹ̀ ti kóra yín jọ tẹ́lẹ̀ níjọ iṣẹ́ ọwọ́ ń ṣe tán fi ọ́ sakákò ìgbà mí ò tún lè rú mọ́ wọn lójú 5,000 naira ló kù sínú àkáǹtì tẹ́lẹ̀ kò pé 50 ẹ̀yìn kò pé 50 30 ló kù 20 mi ó ti fi ṣe nǹkan míì lójú alìkìyàmọ̀ kò ní rọrùn torí kìyàmọ̀ tó bílẹ̀ sàárọ̀ èsù gbogbo ohun tó pamọ́ yìí ọlọ́sàfihàn rẹ̀ lójọ́ náà kò ní sàṣìrímá فمن ẹ̀tẹ́dà بعد ذلك فله عذاب àìdáàbùn alim ọlọ́n ní lẹ́yìn ìgbà tí ìdájọ́ yìí bá ti hàn tí wọ́n lè ṣe ìdájọ́ ìfẹ́ni tó pààyàn àbẹ́ni mọ̀lẹ́bí ẹni tí wọ́n palẹ̀ ṣàforíjì fẹ́ni tó pẹni tẹ̀sìgbówó díyà tẹ́ bá tún wá tayọ àlà lẹ́yìn eléyìí gbogbo ẹni bá wọ́n ti pẹ́ ó pẹ́ ní wọ́n pa padà ẹ̀wá rí ìyàwó ẹni tó pẹ́ ní ẹtún wá ń bínú rẹ̀ ọkọ rẹ̀ ló pa bàbá wa bí wọ́n ti pọ ọkọ rẹ̀ náà padà adọ́wọlé etí dẹ́ ìtayọ̀ àlà nìyẹn èyí lẹ́ tó ń kọ lẹ́tà àyàsọ́ lọ́hùn èyí lẹ́láwọ̀ ìlàmójúkú ó kú ti pẹ́ ní wa bàbá sì ní dandandan kẹsà àpapàdà náà kò jẹ́ ní wa ó sì ń san owó ẹ̀mí bó ti sanwó ẹ̀ ó ti gbọ́dọ̀ tó níbẹ̀ ẹ̀tún wá rọ́mọ tí ẹ̀tún wá wọnú wọ́n pé ọmọ lẹ́ǹkò lórí kí lọ mọ́ ẹfi se yí ọmọ alákùnrin tó pa tó pa ẹni wá ibi yóò ti san díyà gbogbo nǹkan wọ̀nyí ní jẹ́ fàmìlì ìtàdá báyìí dáadáa kẹfàlẹ̀ ọkọ̀ àdáàbùn náà torí pé èyí tó mẹ́ sí àbòsí mi nìyẹn tí níbi eléyìí lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ti fi ìgbẹ̀san láàrin ara ẹni fi hàn ó sì gbọ́dọ̀ tó yín bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá wá gbà fófin ọlọ́run tó tún ṣe nǹkan míì lẹ́yìn rẹ̀ irú ẹni ìyà ẹlẹ́ta ẹlẹ́rú mọ̀ jẹ́jẹ́ lójú àkìyàmù ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا nínú àyà mi ọlọ́ni ẹ má gba ẹ̀mí ẹ má para yín nípakúpa ẹ̀mí tọ́lọ̀wọ́n bá ṣe léèwọ̀ má dalé gbodò má pa ẹni tó bá wá ṣe wípé wọ́n pa àwọn ọlọ́run ọba ti fi àwíjàre ti fún àwọn ilé láwíjàre kí wọ́n gbẹ̀san wọ́n sì gbẹ̀san orin Islam ṣàlàyé ń bí fàláìsìrì filkotli ẹ mọ́ wùwà àbòsí níbi pàǹpara ẹni nígbà tó sọ wípé bí wọ́n ti pa padà àmọ́ kò tẹ́wọ̀n lọ́rùn gbogbo mọ̀lẹ́bí rẹ̀ wọ́n dáhùn lórí àbá fàláìsìrì filkotli ọlọ́run ti gbẹ̀yìn jà ọlọ́run bá ti gbẹ̀yìn jà ó ti gba ẹ̀tọ́ yín fún yín látàrí kó pa ẹni ní wọ́n ti pò ń padà àbí kò rí bẹ́ẹ̀ ó sanwó ẹ̀mí sọ jẹ́ kí mọ̀lẹ́bí tiẹ̀ náà rí mú tí ò bá rí bẹ́ẹ̀ ìwà tó wù sí yín tó fi lẹ́tọ̀ sí ìyà ọlọ́run ní nínú kẹ́ ẹ máa gbẹ̀san níbi òfin kẹ́ ẹ lòfin gbẹ̀san láàrin ara yín níbi ìpara ẹni ibẹ̀ nìsẹ̀mí wà ibẹ̀ lẹ́ti rí sẹ̀mí rọrùn lò walakum fil qisasi hayatun ya ulil albab ibẹ̀ lẹ́ti rí òfin wallahi sẹ̀mí méjì péré ló lè gbọ́yé ó súnmọ́ pé ìran ìmí ìjó lè gbọ́yé yìí ó lè jẹ́ pé ìran kan péré làjọ ń gbé lórílẹ̀-èdè yìí ìran kejì àjọ gbé lórílẹ̀-èdè yìí bí ó bá láwọn èèyàn kówó òlú jẹ ní Nàìjíríà àtá àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n wà ní ìbátí ẹ̀dá kí òfin democracy tàwọn náà kó tàwọn China nítorí pé nílùú China tó bẹ́ẹ̀ lè kówó jẹ kìí sọ̀rọ̀ wípé wọ́n ń gbé ọlọ AFCC wọ́n ọ̀rọ̀ AFCC kọ́ wọ́n pa ọ padà ní tó lẹ́ẹ̀fí ní máa ń gbọ́ gbogbo yá financial corruption pọ̀ ní China bó ti lọ́dọ̀ ti wá ní okòwò jẹ ní China ó bóyá ìlọ́nà lọ́rùn tó bá náwó lọ́rùn bí o máa gbowó nǹkan ẹ̀mí rẹ̀ ó lọ sí i máa ń le lára ní ṣùgbọ́n ìrọ̀rùn ní mú báyàn ẹwọ́n wọ àwọn ìlú tàà ń sọ yìí tí wọn ò lo òfin Islam tó pé òfin làákàyọ̀ náà fi gbérò àwọn òfin yìí lẹ̀ pé ibi tọ́rọ̀ dé dó yìí táà bá sí lófin láàrin ara wa wípé ẹni bá wúrú wà báyìí pípa ló tọ́ sí kódà bí ẹni yẹn náà lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa nínú òfin ṣeré àtọlọ́hùn ṣùgbọ́n àwọn fi làákàyè tọmọ ẹ̀dá yẹn gbé kalẹ̀ nínú tí wọn pé táwọn bá ń pa wọn òun ló lè jẹ́ kí ìlú wọ nítumọ̀ ẹwọ́ bí wọ́n ti gbé kalẹ̀ yìí kò yọ́ ọlọ́run bá nú so irú ọmọ nàìjíríà tó ń bá lórú sẹ̀mí yẹn lọ́dọ̀ wọn yóò appreciate n tàn sọ yìí nòfin ọlọ́run ẹni àà ah, ah, òun ó sì dá lóòótọ́ torí ìlú tóun náà wà ìlú yẹn bá kó oúnjẹ ń bẹ̀ ikú náà lè rí wọn jọ pé ìran àwọn òsí nàìjíríà ìran kìí tí ń bẹ nàìjíríà tó ń gbọ́n tàn sọ yìí yé lẹ́tọ́ ń bá ní kó gbẹ́sìn yìí àmáṣẹ́ ẹlẹ́ni tí ó bá ti kó sáà náà méjèèjì yìí irú tàn sọ yóò mọ̀ bí ẹlòmínú ẹni kí ló le tó nígbà tó wá pààyàn kọ́kan tó wá pa padà ẹ̀yìn kí ló le tó bẹ́ẹ̀ okówó òlú jẹ wá ní wọn ó fi sẹ́wọ̀n ẹ̀yìn kí ló le tó bẹ́ẹ̀ tó fi já sí gbogbo ohun tí ẹrú ọlọ́run tí ọlọ́run bá ní kó máa ń sọ lórí wa lórílẹ̀-èdè ń ṣe nígbésẹ̀ lórí àwọn tí wọ́n ń kówó òlú jẹ tí ń tú wọn láṣìírí tí ń ní kò jẹ́ wọ́n rówó wọn náà èyí mú wọn jọ ti mú wọn kọ́ kí ló fowó náà ṣe òun gan náà ó lè láàlẹ́ appreciate láyéláyé ẹni tí mo sọ nìyẹn ọmọ Nàìjíríà ti máa ń gbé nírú China yẹn yóò appreciate ní tarakùnrin sí Nàìjíríà àfà tọ́sìn bá sì yé àfà tó fẹ́ sí bá yé ẹgbẹ́ ìrìn àfà pọ̀ Nàìjíríà àfà ló fẹ́ sí ń bẹ àfà aláwo ń bẹ àfà alágbé ń bẹ wọ́n ti wà nísọ̀rísọ̀rí ìkẹ́ Ọlọ́run bá ní fún wa nílẹ̀ Nàìjíríà kìsìkìsì àfà ló fún bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àfá olófin ẹ̀sìn ṣẹ̀ríà Islam eléyìí yóò yí wọn wọ́n sì gbàgbé bó ṣe rí nìyàn walakum fil qisas hayatun ya ulil albab la'allakum tattaqun kẹ́ lo òfin ọlọ́run níbi ìgbẹ̀san fúnra tó dáa tí ọlọ́run bá bùn láàkáyì la'allakum tattaqun kẹ́ ẹ lè bá sọ́ra níbi òfin ọlọ́run àlùkọ́yà láìlákùn tàtàkùn kẹ́ ẹ lè pa ẹ̀bẹ̀rù ọlọ́run níbi òfin ọlọ́run ọ̀nà méjèèjì náà la lè tú sí láìlákùn tàtàkùn kẹ́ ẹ lè máa sọ òfin ọlọ́run kúrò níbi kẹ́ ẹ kó sínú rẹ̀ láìlákùn tàtàkùn kẹ́ ẹ lè páyà wọ́n ní ká ní nàìjíríà lè ṣerú tí general ṣe nílùú ghana jọ kìíní àná pé nàìjíríà ó ti ra kí lẹ́ni tó ń ṣe nígbò fẹ́ gbàjọba gbogbo àwọn èèyàn kàkàkàkà olóṣèlú ìlú tí wọ́n tó ń rí pé bóyá wọ́n dà lúrú ó lòun ní mítìn bá wọn ṣe ń bẹnu hall mítìn ó ti ṣe kalẹ̀ ìjọba ní Ghana ti rí wọ́n mú díẹ̀ wọ́n mú díẹ̀ ẹ̀mọ̀ wípé àgbẹ̀kú tó dìgbà tá à ń sọ yìí báwọn wọn ní Nàìjíríà ni àmà tó gbọ́n wọ́n fẹ́ tó sí Nàìjíríà tán nígbà tí jẹ́lẹ̀ rọ́nì ṣiṣẹ́ lè nílùú Ghana ara Ghana balẹ̀ níwọ̀nba àwọn kan bá ní bóyá orí ẹ̀ṣẹ́ ṣe ní Nàìjíríà bí kò ṣe é ṣe tó rẹ́gbọ̀n ti ẹ̀ ń bẹ lára wọn ò sì nílò àbúrò bàbá rẹ̀ náà tó náà bá parí skúù wọ́n náà retí kó fix ẹ ọ́pù sí sí bí bí ilé epo kan ni kó mọ wọ́n náà mọ gba owó kan tí ò nítumọ̀ bẹ́ẹ̀ owó kan tí ò lákọọ́lẹ̀ kí ló fà torí pé àwọn èèyàn ìrírí wípé ìgbésẹ̀ akin lọkùnrin wípé torí pé kò sínú ẹ̀sìn torí kìí sóhun Islam lólò wá wo ìlú àwọn olùkọ̀ọ̀kan tọ́lọ̀ ń ṣàánú lágbàáyé bí Saudi tí òfin yìí wà gbádùn nìyí torí pé ó kò sígbà tó rìn tó rìn wa n'ilu òsítà wà yìí bó ti tóbi tó yìí níbi tá a gbogbo ara kan òru tí ò bá rí bẹ́ẹ̀ ohun ẹ̀dàgbọ̀n sọ fún nínú ìlú kiri nínú ìgboro kèése ló sí ogún ọdún sẹ́yìn ìlú ti ń dàgbà sókè gbogbo rẹ̀ tí ń wọnú ìlú gbọ́rọ̀ fẹ́ẹ̀rìn sí sáré sọgbà tó fẹ́yìn sí tó nù kò sí ẹnìkan gbìyànjú kò sí bẹ̀ẹ̀kan dẹ́rù báyàn kò sí wàhálà torí pé tọ́wọ́ bá ilé tó ẹni tó bá ti wà ìdá tọ́bá ilé gbá mú ìjìyà tó pé inú òfin sí ni wọ́n sì fún ìkẹ́nà àwọn afáà tí wọ́n kọ́ wa lẹ́kùn nígbà táàbẹ̀ ní Al-Hikma University tí wọ́n kí ó jáde ní Islam University Madina wọ́n ní tó tí wọ́n bá fẹ́ ṣe ìdájọ́ fáwọn tí wọ́n bá pààyàn so management school ó kó àwọn lọ sí court láti lọ witness bí wọ́n sì execute ìdájọ́ yẹn wọ́n ní ẹ̀kan táwọn ti lọ àwọn òpàdà tún lọ mọ́ kò wá tó táwọn bá ń ṣẹlẹ̀ báyìí ara wọn sì tutù ní tí Islam gan fẹ́ràn wọ́n bá ti kó wọn jáde wọ́n ti di aṣọ mọ́ wọn lójú wọ́n wá di ọrùn sẹ́yìn wọ́n ní àwọn àṣàyà fún àwọn àṣàyà fún yẹn àwọn làwọn tí wọ́n execute ẹ̀ tádájọ́ bá ti lè sọ pé ìdájọ́ wọn rèé wọ́n kàn sí àwọn yẹn jáde ni wọ́n lè bá rí gbogbo tí ń jẹmọ́ zú bí apá wọn báyìí ẹ ti mọ̀ pé àwọn eléyìí wọ́n ti tán wọ́n ti tán sínú rúùn tẹ́lá ń sọ yìí wọ́n àmú wọn kúnlẹ̀ ó dẹ ọwọ́ mẹ́yìn wọ́n ní ìdá yìí tàbí ká mọ́ sọ pé ó mú tàbí ká mọ́ sọ pé ó sì kí <laughs> ẹ̀ẹ̀kan ní wọ́n wà ṣubú síwájú orí yóò mọ̀ wá jì nílẹ̀ gbígbà tí àwọn tí máa ń ṣeré bọ́ọ̀lù bá fi bọ́ọ̀lù ṣeré wọ́n láwọn tàṣọ inú mọ̀ wá gbọ̀n wọ́n pí kágbẹ̀mí èèyàn rọrùn inú fi ń sọ fún ọlẹ́kẹ̀ẹ́ pé tó bá ti rẹ́ni tó rìn rìn rìn rìn tó rìn kẹni tí ń sọ wípé ń pa ọ́tọ́ ìtùdúró tòkú àwọn kan ló ti dúó lẹ́yìn wọn so àwọn ẹnu ó gbadà lọ́wọ́ wọn wọ́n wá dì wọ́n mú gbà dọ́gbọ́n sàdìyàn mú wọ́n àfi mú wọn kó ń bẹ̀ kí rọrùn ẹ̀mí èèyàn ọlọ́ọ̀hì àwọn ọmọ ìyàwó fúlàní lè jẹ́rìí sílé wọ́n máa sábà sọ fún wa wípé màálù tí wọ́n bá ń dà jẹ ó ṣòro fún wọn kí wọ́n pa torí tó ti fẹ́ dára wọn bẹ́ẹ̀ náà làwọn ẹnu táwọn náà àwọn kan sáà náà sì ń lé lápapọ̀ tó bá láàánú kan sì lójú àti lè dù gan pé àgbò tí mò ń sìn yìí tó ṣe pé bí bá ń kírun gan ó fẹ̀rẹ̀ lè wà bá mi yìí ti kírun lẹ́wà ní ipa sí léyá ìyà lọ tà ní fowó rẹ̀ ra àbẹ́lómi nǹkan ó bá sì wà pàmì kan nípa àánú nítorí pé ẹ ti ìrò papọ̀ yẹn ti lágbára àtọ́ wa sọ pé ẹ̀mí èèyàn ò ní ríru idán ti lórú ìdájọ́ bẹ́ẹ̀ láyé kí fààyàn ọmọdé rúbọ tó nù pé tó padà káwọn wọn náà nìyẹn ní tó ti ju bí oṣù kan sẹ́yìn lọ wọn pé bó ti ń kọ́mọ̀ lọ́dọ̀ wa ń bí ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn lóbìnrin tó bá bí o bá ṣe kó ọmọ tó rẹwà ní tètè máa ń sọ o àwọn ìkòkò ìkòkò ọkùnrin kódà kó òṣèrun kódà kó mọ́ rẹwà gan torí àmọ́ gbogbo owó náà ní o bí hànàhànà àwọn fẹ́ bóbìnrin lò náà kò tí ẹ̀ yéèyàn ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn ún láwọn bá sún ti bá ẹ̀wọ́n ìgbà kan lọmọ ọdún 20 years 30 years ní ìsìn oyún inú gan tán bá ilé mọ̀ kóbìnrin ní bẹ́ẹ̀nu rẹ̀ gan sí ìwò nífẹ̀ẹ́ wọ́gbà àti wọ́ jáde inú kùyà rẹ̀ kí wọ́n bá sún ti bá bá mú ọdún méjì àbọ̀ tó bá ń bá láti bá kọ̀ wọ́n bá mú kìí ṣe ìdájọ́ wípé arrest my case adjourn to March uh, to June 30 ẹ̀ pé àwa ti wá ń bí ọdún tó fi kí ní òkú fún wa lé gan ìlànà pọ̀ láàmù parí yẹ́yẹ́ wọ́n ti rí gbogbo ọ̀rọ̀ tó máa ní ẹ̀ẹ̀màṣọ júgò ráyìn lọ́dọ̀ọ̀hún ìsẹ̀mẹ́rún kó là ń lò lọ́dàánà gidi tí ó gbọ́nà náà jẹ́ ìsìnkú ẹni yìí ẹ̀dàgbẹ̀ mú kú ẹmú kú kátẹ̀ sí mi ládùúgbò ẹ̀sàntọ̀ rẹ̀ lẹ́rù gúnbà tó ń dé àni àwa yóò nílẹ̀ wọn kàkà lọ ẹ̀wọ̀n bàbá tí yóò lọ bẹ́ẹ̀ sì mú àwọn bàbá tí yóò lọ ẹ̀wọ̀n lóòótọ́ o torí ó láwọn bàbá ń gbẹ́jọ́ kò rí bẹ́ẹ̀ lọ́hùn má ṣe mú immediately náà ni wọ́n fìbọn fọ́ lágbárí ni wọ́n wá fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ tán yányán nígbà wọ́n fìbọn fọ́ lágbárí tán wọ́n wá bí àwọn bí tractor tí wọ́n fi máa ń ṣiṣẹ́ láàṣẹ ń yẹ ìyá àwọn tó máa wà láìbò látàmúwà lábòsí yẹn kò sí ní kọ́lọ̀ mọ́ foríjìn tó ti gbàdájọ́ tayé Islam náà fi sọ gbogbo èyàn àwọn ojú náà ni àti ìrìnà tó má ṣe sì náà tẹ́ gbá wọn mú gbàgede àwọn èèyàn ẹjì tùsàdẹ̀ jáwótó lè dájọ́ sí fún wọn kìí sẹ́nu yàrá kìí sẹ́nu mọ́sálásí lẹ́yìn mẹ́ta kan wà dúró síbẹ̀ wọ́n sì àfisò kú àwọn olú ọ̀rọ̀ kú àwọn kọ́lẹ̀ lẹ́yìn iwájú central mosque tí mo sí lẹ́gbẹ̀ẹ́ lọ tí gbogbo mùsùlùmí ó pé bíbà kí ni tí kí ní ṣe wọ́n ṣe sìnà wọ́n ṣe sìnà ẹ̀rí ti wà ẹ̀nà wọn ewé wọn kò búkò dáadáa ọgọ́rùn lẹ́yìn náà kí ìtójọ́kùnrin olókè òkúra ìtójọ́kùnrin kó lọ sí ẹni tí ó bá sálámù rẹ̀ sóbí ní sítà ti fẹ́ yàwó ní yóò bá ní ìṣẹ́ tó kò ní sálámù o kò ní sálámù kó ń fẹ́ bá sọ̀rọ̀ mọ́mọ̀ tí ó sí ìdájọ́ lẹ́yìn máa rí pé nú fámílì bàbá tó ní ọmọ mẹ́sàn mẹ́ta pé ń jíjẹ nínú ẹ̀ ló mọ̀ rí bẹ́ẹ̀ gbogbo mẹ́bà tó kù bàbá tọ̀tọ̀ ló bí wọn mọ́ sí ìdájọ́ gidi tọ́lọ̀ ń rí fáà sínú àyà yìí ibi wọlẹ́kùn hayatun يا أولي الألباب لعلكم تتقون ìbọn ní ìkẹni ìdí méjì jìnà obìnrin ní ẹlàbúrẹ̀ tó bí wọn lọ́wọ́ ìyàwó rẹ̀ kẹ̀kí ní ó ṣe wọ́n á sí àwọn wà sí kan tí ò ní ẹ̀rí nínú kùránà tí ó súnà ẹ̀yìn ó ní súnù náà ni ó bá kú náà kan náà lọ́sà ní oṣù pò rẹ̀ tẹ̀ yóò kú nínú ẹni èsì ìfẹ́ rẹ̀ náà ló ní dé bẹ́ẹ̀ irú ìfẹ́ wo bó ṣe wá bí talákọ̀ọ́kọ́ ní yóò ṣe mọ́ bí lọ náà ọkọ̀ lọ òtúrí ní ìbímọ ìbá ṣe pé irú bẹ́ẹ̀ tí wọ́n fi dófin ìwọ̀nba ní ojú ọkọ àbúrò ọkọ ọmọ dò sí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ mọ́nú ilé tó mọ́ ẹ́ kìníkà òun sí láyé mọ́ mú dàbí gbà wípé tó dánwò náà nìyí ẹ̀rọ bà wọn kò sídájọ́ kó wá láǹfààní àti ìwà ẹran kó síra ẹyin kò sẹ́ni tó sì yàn kan ní káyì wọ́n àfá tó bá wá ló wá tí wá sí pàì sí pẹ́tọ̀ mẹ́wọ̀ rẹ̀ wá sí àṣà sọ̀rọ̀ ọlọ́run tó bá ti sọ́tán ni wọ́n ní kí ló ń sọ ìyá tí ẹ̀ ibi kí ní ìyá tí ẹ̀ ti gbé wá wọ́n fún ìṣòwò àfá mẹ́rù ìtí wọ́n fi gbàgbọ́ so a lè rí bó bá ṣe wípé bá ti ń bá lọ lórílẹ̀-èdè lóòótọ́ lódòdó kìí sí ṣeré islam là ń lò àmọ́ bá àwọn gbésẹ̀ tí adarí wa yìí ń gbé lórí àwọn tí ń bàlú jẹ́ yìí tó bá ṣe wípé àwọn ọ̀daràn ní ò máa dí lọ́wọ́ ni ọkàn kó wọ́ọ̀tì balẹ̀ lórí wípé ní tí ń bá fẹ́ ṣe níṣẹ́ ni màá ṣe ẹnu jọba tó kó bá new york náà rẹ lómi ìbẹ́ lọ́run tó padà nígbà táwọn tó ń bẹ ń gbogbo ẹ̀ ló dáa so ìwà àbàjẹ́ ti ó ti di ẹ̀sìn lára wa torí kó wá kìí ṣe owó oṣù ló ń ná mọ́ gbogbo àwọn owó tí ò yí ogbà ló ń gbà iṣẹ́ bá ní wọ́n nìkan lórí ìṣàánú wa lórí ẹ sì wo o ìfaramọ́ kí n wà lọ́dọ̀ pàápàá jùlọ nígbà ń kówó jẹ yìí amẹ́ríkà ò ní gbọ́ ọláyé o jẹ́ ilé ní access sí o lè kò sí president amẹ́ríkà tó ní access sí ibi tí ó ti rówó amẹ́ríkà kò lóòrùn fẹ́ rí níbo nílùú wo àwọn tapá wọn gba òfin wọn rí kò sí bẹ̀rọ ọlọ́run tí wọ́n bá ti ẹ̀rọ ṣe rí àdé tí ilé ọmọ ṣẹlẹ̀ sí kò yẹ kí bẹ̀rọ ọlọ́run náà wà lẹ́mẹ̀yìn pé wọ́n fi ní ṣaṣojú sí gẹ́gẹ́ bí chairman wọ́n ní máa fáwọn ìlẹ́tọ̀ wọn mọ̀ ni kásílọ̀ wọ́ọ̀lù tí mo mọ̀ jẹ́ yìí wọ́n mọ̀ ní tara rẹ̀ lówó lọ́wọ́ àwọn kan wọ́n dìbò fún mi síbẹ̀ jẹ́ fún wọn lẹ́tọ̀ọ́ wọn state governor tí mo jẹ́ ilé ní wọ́n ní tara rẹ̀ dìbìlọ́níà jẹ́ fún wọn lẹ́tọ̀ọ́ wọn akápò ẹgbẹ́ iṣẹ́ wọn wa tí wọ́n fi mí ṣe wọ́n mọ̀ ní máa fowó kí máa fowó ẹgbẹ́ máa kọ́lé akápò mọ̀lẹ́bí tí wọ́n fi mí ṣe rárá ṣènáwó kan ni owó tí wọ́n dá wọ́n mọ̀ sọ kí máa fowó náà ṣe nǹkan ara tèmi ìbàwàjẹ́ ìgbalẹ̀ dégbé láàrin lọ́kọ láya ọmọ yára wọn lówó tí ọba yẹn sọ wípé dáàdi wa mo mọ̀ ọkọ̀ owó yín rìnrìn à àrẹ̀kẹ́ àwọn ló ti gbà yí ìwò níta yí ìwò tí ọba ní á ìrọ̀rọ̀ wo lẹ́sẹ̀ lọ́rin ní kíni tó àgbàgbọ́ náà ojú mi sí náà ni ó pàlà foríjì mi náà ni mo bà fi rẹ́ni pẹ́lẹ́gẹ́ sọ̀rọ̀ ẹ̀rí o torí bí ọkùnrin

tó dáwọn yóò gbà gbàgbàgbà ọkọ wọn lóde ìwọ ti ẹ̀ ń rí tó di ọlọ́run mọ́ sẹ́sẹ́ ni ibi kan gbà náà ah, kí wá lórí pé ń sẹ́sẹ́ so ìwà àbàjẹ́ ni kò ọ̀lọ́ ìrẹ́lẹ̀ fún ìwà àbàjẹ́ ni nínú òfin Islam tí ìbá ṣe pé ìyàwó ló sọ̀rọ̀ pé tó yá lọ́wọ́ yìí mo bùn ọ́ rí gẹ́gẹ́ bí gbèsè kó yáwó níta ni tí wọ́n sì máa jẹ́lẹ̀ mi pé mo fẹ́ dáwó ìpadà fún ìyàwó mi mo fẹ́ dáwó ìpadà fọ́kọ mi àfi tó bá ṣe pé kanú wọn bá yọ̀ǹda fún kejì gbogbo àwọn nǹkan wọ̀nyí abẹ́lọ́ subhanahu wa ta'ala kó mọ́sàn ṣe àánú wọn jù báyìí lọ kó já lè fojú tó nínú ẹ̀sìn níparí tó inú tó pé káwọn èèyàn ó súnmọ́ káwọn èèyàn ya sọmọ́rọ̀ ní ìsìn ká má dàmú àti béèrè ìbéèrè kankan lórí ẹ̀ má o ní pé báwùjọ ti wá ṣe kọ́kọ́ ọ̀rọ̀ lórí ẹ̀ a lè ní ìgbárata confessing tí ó wá tí ìwà títí tàbí wá kọjá òfin ẹ̀sìn ọlọ́run torí rúta ń sọ ilẹ̀ lómi ó wà kàánú Qur'an àbí kó gbọ́nú lẹ́tọ̀ bá ti sọ yìí àbí kó tún gbọ́nú lẹ́tọ̀ ẹlòmí kẹ́lòmí tún sọ kó tún wà bróda jù báyìí lọ wọn tó bá ti ó dìgbà náà máa wá bàkí tó fi máa pa àwọn mùsùlùmí torí pé wọn ò lo ìdájọ́ pé òun sì náà àwọn méjì ṣe zìnà àbí wọn kówó òru jẹ ibi tí àwọn ànábì Ọlọ́run ti gbé dáwà àwọn ìwọ náà ti gbé ìjọ tẹ̀mí bá rọ̀ náà lòfin Ọlọ́run ṣe é lò gbogbo ẹ̀dẹ́ bá lo òfin kan tẹ́mì rẹ̀ ò bá rọ̀ sófin yẹn ẹkẹ̀ mọ́ fa gidi bá lónìí ìjọ́jọ́ tó bá rí àǹfààní àti mọ́ lo òfin yẹn kò nílò máa ó dàbí ọmọ tó ń jẹ́ gbágbó lọ kírun ni tó mọ̀ pé lẹ́wọ̀ kan máa ṣe wá sí fún tó mọ̀ tú lẹ́mì tó bá kírun ìpè kan tó kù sẹ́nu mi báyìí lẹ́nu ẹsẹ̀ mẹ́bà ti sí pèrè mítè mi bàjẹ́ mítè mi náà ti bàjẹ́ àbí talẹ́ ní fújọ yìí ebémi náà ní fújọ yìí ẹsẹ̀ pìmbà náà kìí sọ̀rọ̀ ìpè gbogbo ẹ̀mí tó bá rọ̀ fófin ọlọ́run lẹ́sàlàyé òfin ọlọ́run tí ó jókòó alákàtà bí ti pàǹtà jọba alòṣèlá yìí níṣẹ́ alòṣèlá yìí níṣẹ́ wọ́n kúkú ní gbogbo ìlàmà pa àṣà alòṣèlá yìí níṣẹ́ kakọ́ mú kò pé kèé sí ọ̀nà tàbí lò òfin ọlọ́run ní gbogbo ayé tàbáwà ìkejì lórí ẹni wípé nígbà tí wọ́n ti ń lo ìjọba ológun tó lọ ṣáájú ìjọba alábájá tó wọlé mùsùlùmí ń kú a sì ń kírun sáwọn èèyàn la padà síwájú ọlọ́run ṣé ìyà kan ń bẹ fún wọn níwájú ọlọ́run wípé wọ́n ló sẹ̀mí pé wọn ò rófin ọlọ́run bá lòfin tó kún lé ayé àlàyé ọ̀rọ̀ wà lórí ẹ̀ tó bá sì pé àwọn nǹkan tá à ń sọ yìí àwọn tí wọ́n ti ń kú síwájú ní mùsùlùmí nígbà àwọn àsìkò tá àti rófin ọlọ́run bá lò yìí tó bá yé wọn tí àwọn afọrófin ẹ̀sìn criminal act inú Islam àbí criminal law inú Islam pé inú tíráfíkì ló wà tabánù láàmà ṣàlàyé ta ní yóò gbà wá níbi tẹ̀síìrì ọjọ́ bíi sí tẹ́kùnrin rẹ̀ bá wà bẹ́ẹ̀ tàwa tó wá rí mùsùlùmí tó wá ní gbogbo tẹ́ sọ iṣẹ́ kìí sára ọ̀rọ̀ ẹ mọ́ gbèjà ọlọ́run ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ kan tí àwọn tí ìkọ̀ báyé máa ń sọ tírú ẹni bẹ́ẹ̀ bá kú ó wà ní ìwọ̀n wájú ọlọ́run torí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fi ọlọ́run bá fún farama àwọn aláwọ̀ tó já sí pé kò àrígbọ́yé so bọ́lọ̀ ń bá ṣe ní kíṣẹ̀ mi ṣe rí náà lọ́wọ́ ìṣèdájọ́ fáwọn èèyàn lójú àkìyàmù kò mọ́ sáyín tí ò yẹ kó sá kiri tàhídì ni ò dúró lára yìí wọ́n ní dandan ni kí wọ́n lo ṣèrí àlọ́ àyè tó wà tó ti ń pariwo kí wọ́n lo òfin ọlọ́run yìí ẹbọ ló ṣe tó yẹ débẹ̀ ìsìláàmù faramọ́ abẹ́lọ́ subhanahu wa ta'ala kó tún àwùjọ wa sí dáadáa jù báyìí lọ gbogbo àwọn àyè kọ̀ọ̀kan lórí ilẹ̀ ayé tí wọ́n ti ń rí ṣeré ọlọ́run bá lò ọlọ́dàkùn mọ́sà kún wọn lọ́wọ́ mẹ́ àwọn akáwà náà wà níwọ̀n bá ṣe wà yí ọlọ́dàkùn mọ́sà jẹ́ kí léyìí ó yé àtolórí àtẹlẹ́mù àwọn tá jẹ́ mùsùlùmí àtàwọn tí wọ́n já fa wa ọlọ́dàkùn mọ́sà ju yé wa gbogbo ògbà tí ilé ò bá ṣe lò sí láwùjọ tá lórílẹ̀-èdè tá a أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك का भी समझना था Thank you.